بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo بوبو gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti sórí ìkànnì Taalib TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ta ni Jésù Kristi apá kẹta mo fẹ́ tọrọ àforíjìn lọ́dọ̀ ẹ̀yin olùgbọ wa pípẹ́ tí mo pẹ́ kí n tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ó ní ìdí pàtàkì ọ̀kan nínú jàmá wa tí a jọ ń kírun ni bàbá rẹ̀ síwọ́ ọṣẹ́ kọ́mọ́bà wá dìra wọn lọ́wọ́ aago mẹ́wàá ni wọ́n pe ètò jẹ̀nẹ́zà ṣùgbọ́n títí dàsìkò yìí kò tíì jẹ̀nàzà náà kò tí ì wáyé òun sì ni mò ń dúró dè pé ká ṣe jẹ̀nàzà tán kí á bẹ̀rẹ̀ ètò kó má di wípé a lè rí ètò kankan ṣe ló jẹ́ kí n ní kí n sáré wá sọ díẹ̀ nínú ohun tí a fẹ́ sọ ní òní kí Allah subhanahu wa bá ní foríjìn aláìsí náà tọ́ ibi tí a bá ọ̀rọ̀ wa dé déètì òní ni òní ni alamisi déètì òní ni ọjọ́ kẹwàá oṣù kẹfà jùmọ́dà sáni ọdún three alhamis ọjọ́ kẹwàá jùmọ́dà sáni ọdún 1443 ta ni Jésù Kristi apá kẹta nínú ìwé tí a ń kà lórí ọ̀rọ̀ yìí a láǹfààní àti lọ sínú ìwé náà ní àná mo fi àná mo fi fọ èsì. fún arákùnrin kìrìsìtẹ́nì kan tí ó fẹ́ bá mi ṣe àríyànjiyàn lórí ìdí tí ó fi pọn dandan fún àwọn àáfàá Islam láti sọ̀rọ̀ nípa Isa ọmọ Maryam aleyhisalam àti ìyá rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti tírà tí Allah sọ kalẹ̀ fún gbogbo wa sì ni a ti láǹfààní láti rí bí ìjókòó náà ṣe lọ ní àná ẹni tí kò bá tí wò kó lọ wò ó mo wá fẹ́ tẹ̀síwájú nínú ìwé tí mo kọ tí mo pè ní ta ni Jésù Kristi tí a bá gbàgbé ibi tí mo kà á dé o ní ibi tí mo ti mú ọ̀rọ̀ arákùnrin tí wọ́n ń pè ní Mario Joseph wá ọ̀rọ̀ tó sọ ó sọ ní èdè Gẹ̀ẹ́sì mo kà á jáde mo sì túmọ̀ rẹ̀ sí èdè Yorùbá. mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fún ní èsì. ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ lórí rẹ̀ òun ni mo fún ní àkọlé kan tí mo pè ní èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì síwájú èsì mi fún Mario Joseph mo kọ́kọ́ ní ìbéèrè pàtàkì méjì kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwa mùsùlùmí òdodo ìbéèrè kìíní ni pé kí ni èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì níbi gbamagbama lílo àyà alukur'an àti hadithi anabi sallallahu alayhi wa sallam lódì àti pé kí ni èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì níbi pípa irọ́ ní gbogbo ìgbà pé ẹnìkan ké àwọn ááyà kan nínú alukur'ani alápọ̀nlé tàbí nínú hadithi anabi sallallahu alayhi wa sallam ló bá gba jésù sílé ayé rẹ̀ kí ni èròǹgbà wọn lórí àwọn nǹkan wọ̀nyí èyí ti ṣe tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi ń lo áyà alukur'ani àti hadithi sí ọ̀nà òdì èyí ti ṣe tí wọ́n fi ń parọ́ pé ẹnìkan di akéwúgba Jésù ohun méjì ni èròǹgbà àti àfojúsùn wọn ìyẹn àwọn kìrìsìtẹ́nì àwọn nìyí ìkíní àwọn kìrìsìtẹ́nì ń lo àyà alukur'an àti hadithi anabi sallallahu alayhi wa sallam lódì nítorí kí wọ́n lè kó ìrújú àti iyèméjì sínú ọkàn àwọn mùsùlùmí tí kìí ṣe onímọ̀ ẹ̀sìn tàbí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Irúfẹ́ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ló sì pọ̀ jùlọ. Àwọn ni kò kéwú kò béèrè ìdí àkọ́kọ́ la ti gbọ́ yẹn o ìdí àkọ́kọ́ ni a ti gbọ́ yẹn wọ́n fẹ́ dá ìrújú sílẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí tó pọ̀ jùlọ àwọn mùsùlùmí tó pọ̀ jùlọ láàrin àwa mùsùlùmí àwọn ni kò kéwú kò béèrè wọ́n kàn ń ṣe ìsìláàmù ni wọ́n bá ìsìláàmù nínú ilé ni. Wọ́n bóyá bàbá wọn jẹ́ mùsùlùmí ìyá wọn jẹ́ mùsùlùmá làwọn náà kàn fi ń kírun wọn ò tiẹ̀ mọ ọ̀nà tá ń gbà wọnú ìsìláàmù wọn ò sì mọ̀nà tá ń gbà jáde nínú ìsìláàmù wọn ò dá orígun ẹ̀sìn wọn mọ̀ wọn ò dá orígun ìgbàgbọ́ ẹ̀sìn wọn mọ̀ wọn ò mọ tí ń ba ẹ̀sìn jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ àwọn wọ̀nyí sì ni wọ́n pọ̀ jù lọ nínú àwùjọ wa ìdí tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi ń lo àlùkùránì àti àdìsí lódì nìyẹn nítorí pé àwọn wọ̀nyí kò síbi tí wọn kì í ti gbọ́rọ̀ kò síbi tí wọn kì í ti gbọ́rọ̀ nípa bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ pé irú ọba Sólómọ́nì onírègbè ó báyìí o si ń si sí ayálu o ó si tọ́ka sí hadith anabi wọ́n lérò pé ohun tí ń sọ òdodo ni ni wọ́n ba wa ninu ìrújú n'ipa ẹ̀sìn wọn ẹ̀sìn ododo Islam ìdí keji wọn lo ayálu kùránì àti hadith anabi ìyẹn àwọn kristiani wọn lo aya alukur'an àti hadith anabi sallallahu alayhi wa sallam lódì nítorí kí wọ́n lè sọ àwọn kòkè òkò béèrè bí kìrìsìtẹ́nì bíi tiwọn. ṣé ẹ mọ̀ pé lẹ́yìn tí ọmọnìyàn bá ti wà nínú ìrújú nípa ẹ̀sìn rẹ̀ Islam ohun tó kù kù òun ni bí yóò ṣe gba Jésù sílé ayé rẹ̀ ohun tó kúkú nìyẹn bí ó ṣe gba Jésù sílé ayé rẹ̀ ó ti kó bá àwọn kan dì ní àwọn kòkè ó kò béèrè wọ̀nyẹn ó ti kó bá wọn ó ti kó bá wọn. ohun tí ó jẹ́ èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì nìyẹn tí wọ́n fi ń tọ́ka sí ayálùkùránì tí wọn ò lè ké wọn ò lè ké wọn ò sì lè túmọ̀ rẹ̀ níbàámu sí èròǹgbà Allah lórí rẹ̀ wọ́n ń tọ́ka sí àwọn àdìsá nẹ́bì kan tí wọn ò lè ké tí wọn ò sì lè túmọ̀ ní ìbámu sí èròǹgbà nẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn àdìsí náà so àwọn nǹkan wọ̀nyí tó bá wá ń ṣẹlẹ̀ yóò máa dá rújúrújú sílẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí kòkè ó kò béèrè àwọn sì ni wọ́n pọ̀ jùlọ yálà lórílẹ̀‐èdè wa ni o tàbí ní àgbáńlá ayé ìyẹn jẹ́ kókó ọ̀rọ̀ kan. kókó ọ̀rọ̀ kejì ní abẹ́ àkọlé ọfà mẹ́wàá kan ọfà kìrìsìtẹ́nì mẹ́wàá kan ìbéèrè kejì ni pé kí mo ní mo fẹ́ bi wá léèrè ìbéèrè mo ti béèrè ìbéèrè àkọ́kọ́ wípé kí ni ìdí tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n fi ń tọ́ka sí aya alukurani àti àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam mo sì fún wa lésì wípé wọ́n fẹ́ dá ìrújú sílẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí kòkè òkò béèrè nígbà tí wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí kòkè òkò béèrè yìí àwọn ni wọ́n pọ̀ jù lọ nínú agbo àwa mùsùlùmí pàápàá jù lọ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní orílẹ̀-èdè áfíríkà pàápàá jùlọ ní orílẹ̀-èdè aláwọ̀ funfun níbi tó jẹ́ pé kì í ṣe ìjọba ìsìláàmù òun ni ó ń darí wọn níbẹ̀. òkè bákan náà tí wọ́n bá ti wá kó rújúrújú sínú ọkàn àwọn mùsùlùmí kòkè ó kò béèrè ohun tó kàn ni pé irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ṣàdédé lẹ́ẹ̀gbọ́ pé òun ti gba Jésù sínú ayé òun. ohun tó sì rọrùn kó ṣẹlẹ̀ ni nítorí pé ẹ̀sìn Christianity tẹ̀ ń wò yẹn ẹ̀sìn tí máa tààyàn jẹ ni. lára ọ̀nà tí ó gbà ń tan ayé jẹ ni pé nígbà tí wọ́n bá ń sọ wípé Jésù Kristi ọwá wá sílé ayé tí wọ́n sọ pé Ọlọ́run ló wá sílé ayé tí Ọlọ́run wá fi ẹ̀mí ara rẹ̀ sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tí àwọn wọ̀nyí sì mọ̀ wípé àwọn ń dá ẹ̀ṣẹ̀ àwọn ń dá ọ̀ràn ohun tó kù ni kí wọ́n wá ẹni tí ó bá wọn ru ẹ̀ṣẹ̀ wọn àti ọ̀ràn wọn Islam sì ń sọ wípé ọlọ́run ọba kò wá sílé ayé ní àwòrán ènìyàn bákan náà sì ni wípé ìwọ ni kó o tọrọ àforíjì lọ́dún àlọ́ èyí tó bá jẹ mọ́ ìbáwí wọn á bá ọ wí lórí rẹ̀ èwo lẹ lérò pé àwọn ènìyàn ọ̀fẹ́ máa ṣe èyí tó ní kẹ́ máa dájọ́ sí ọrùn Jésù Kristi ni yóò fẹ́ yóò bá ìfẹ́ inú àwọn èèyàn mu ẹ̀san sí nìyẹn. wọ́n tàn wọ́n wọlé ni wọ́n tàn wọ́n wọlé ni jésù kristi kò fi ìgbà kankan sọ pé òun wá kú fún ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kó wá ni ó dúró ti ẹ̀ṣẹ̀ rẹ̀ kó wá sì ni aláwo léèrè nípa ẹ̀ṣẹ̀ rẹ̀ so ohun tó jẹ́ òtítọ́ òun ni wípé dámọ̀ níwọ̀n jésù kristi kò ní bá ẹnikẹ́ni ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́ ibi tí ìbéèrè àkọ́kọ́ tó parí sínú ìbéèrè kejì ló wá fẹ́ jẹyọ ní abẹ́ àkọlé tí mo pè ní ọfà kìrìsìtẹ́nì mẹ́wàá kan ìbéèrè kejì ni pé kí ni àwọn àmì tí a lè rí lára ẹni tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyẹn bá ti wọlé sínú ayé rẹ̀. èròǹgbà àwọn kìrìsìtẹ́nì àfojúsùn wọn yẹn ti wá wọlé sí ara ẹnìkan àmì wo la máa rí lára rẹ̀ pé eléyìí o wọ́n ti kó sínú rújúrújú nípa ìsìn ìsìláàmù tó lóun ń ṣe kọ̀ọ̀kan tí ìkéde kò tí ì ni pé òun ti fi ìsìláàmù sílẹ̀ kò tí ì ni kò tí ì ni ó ti ní problem nínú ẹ̀mí. E àmọ́ kò tí ì kéde fún ìdí kan tàbí òmíràn àmì wo láwàá rí lára ẹni tó ń pera rẹ̀ ní mùsùlùmí àmọ́ tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì lórí títọ́ka sí àlùkùránì alápọ̀nlé lódì lórí títọ́ka sí hadith ànábì lódì àmì mẹ́wàá ni àmì mẹ́wàá ni àpapọ̀ àwọn àmì náà sì dúró fún ọfà mẹ́wàá àárí àmì mẹ́wàá ok lára àpapọ̀ àwọn àmì tá a máa rí ni mẹ́wàá ok a lè wá rí ẹyọ kan lára mùsùlùmí kan a lè rí méjì a lè rí mẹ́ta a lè rí mẹ́rin a lè rí márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá. ẹni tí èròǹgbà àwọn kìrìsìtẹ́nì ti kó sínú ọkàn rẹ̀ ẹni tí àfojúsùn àwọn kìrìsìtẹ́nì tó ti kó sínú ọkàn rẹ̀ láàrin àwa mùsùlùmí ìyẹn àwọn mùsùlùmí kòkè òkò béèrè ṣe wá rí àwọn àmì yẹn òun ni mo dàpè ní ọfà ṣe mọ̀ pé tí wọ́n bá mú ọfà Ṣe wọ́n bá ta mọ́ ẹnìkan tó bá ti wọlé sí lára orú ọfà yẹn yóò mú ní báyìí ẹ jẹ́ kí a wo àwọn tí ọfà ọfà àwọn kìrìsìtẹ́nì ti bá nínú àwa mùsùlùmí ní sísẹ̀ntẹ̀lé àfojúsùn àwọn kìrìsìtẹ́nì àti èròǹgbà wọn ni pé kí wọ́n dá rúdúrúdú sílẹ̀ sínú ọkàn àwọn mùsùlùmí kò kéwkò béèrè tí rújúrújú ìbá ti wá wà ní ara mùsùlùmí kan a wà rí àmì kan lára rẹ̀ tẹlòmíì àmì tiẹ̀ máa pé méjì tẹlòmíì àmì tiẹ̀ máa pé mẹ́ta gbogbo àpapọ̀ àmì yẹn ó jẹ́ mẹ́wàá àmì yìí ó ní mo wá dàpè pẹ̀lú ìjìnlẹ̀ èdè ó ní mo dàpè ní ọfà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá ta ọfà mọ́ ẹnìkan tí ọfà náà sì bá ẹ rí pé orú ọfà yẹn yóò mú yóò sì máa dàporó rẹ̀ tọ̀ ẹ jẹ́ kí àwa máa mú àwọn àmì yẹn wá tí mo pè ní ọfà ọfà àkọ́kọ́ èyíkéyìí mùsùlùmí kòkè ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní fẹ́ máa gbọ́ wáàsí ìsìláàmù mọ́ kò sì ní lè kírun rẹ̀ déédéé irúfẹ́ àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní akíkandákansí tàbí àwẹ̀dẹ́ǹdìmọ́lé àwẹ̀dẹ́ǹdìmọ́lé ẹni tí àfojúsùn àwọn kìsẹ́nì yẹn tọ́ba ti kò lè lórí tọ́ba ti wọlé sí lára bí ọ̀fà ṣe máa ń kó sí ni lára àmì àkọ́kọ́ tàkọ́kọ́ rí ni pé kò ní ní táìmù láti gbọ́ wàásí lẹ́nu àwọn àfẹ́sìn mọ́. irú ọba Sólómọ́nì onírègbè ni ó gbà pé ọjọ́ níwàásí àgbáyé. àti irú ọba Sólómọ́nì onírègbè mìíràn àwọn tí ó máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nìyẹn. tọ́ba ti wá ń gbọ́rọ̀ lẹ́nu wọn sẹ́mọ̀ pọ́ba Sólómọ́nì ní kò sí ẹ̀rí tó ní ká wákàtí márùn nínú àlùkùránì lòun náà bá di akíkanda kan sí ó lè kí ṣubú yìí yóò gbàgbé yòókù ó lè kí lúrì ó lè kí ásírì, bí ó ṣe bẹ̀rẹ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ nìyẹn tí rọ̀mọ́dọ́n bá dé ẹ̀ẹ́rì nínú mọ́sálásí bífọ́ rọmọdọ́ọ̀nù ẹ̀ ní rí ọfà ti bá a ọfà ọfà tí àwọn kìrìsìtẹ́nì ta ó ti bá a ó ti bá akíkandá kan sí ó ti bá àwẹ̀dẹ́ǹdìmọ́lé wọ́n ti wọ́n ti fi ọgbẹ́ sí lára àmì kan nìyẹn o tó jẹ́ àmì ìbẹ̀rẹ̀ ọfà kejì èyíkéyìí mùsùlùmí kò ké ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí bá ti wọlé sínú ayé rẹ̀ kò ní rí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó máa mú ní ọ̀rẹ́ àyò àyàfi àwọn kìrìsìtẹ́nì nìkan nígbà tó bá ti di wípé mùsùlùmí kan ó sọ ọba Sólómọ́nì onírègbè àti irú rẹ̀ tó sọ wọ́n di oníwàásí tí ó máa gbọ́ àmì kejì tẹ́ ẹ máa rí lára ẹ̀ ni pé yóò wọ́gilé gbogbo mùsùlùmí pé wọ́n èsèèyàn re wọ́n èsèèyàn gidi kò sẹ́ni tó yí. ó ṣe é fọkàn tán nínú gbogbo wọn òun nìkan ni màláíkà wọ́n wà lọ yan àwọn ọ̀rẹ́ ayò láàrin àwọn kìrìsìtẹ́nì yóò lọ yan àwọn ọ̀rẹ́ kòríkòsùn láàrin wọn àárín àwọn kìrìsìtẹ́nì ni ó ti lọ yan ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ kòríkòsùn ọfà kejì ti bà nìyẹn o ọfà kẹta èyíkéyìí mùsùlùmí kò ké ó kò béèrè tí èròǹgbà àti àfojúsùn àwọn kìrìsìtẹ́nì wọ̀nyí àfojúsùn àwọn kìrìsìtẹ́nì méjèèjì wọ̀nyí